nàbìbèrè wáyé pé mùsùlùmí tó sọ pé ṣẹ̀ríà ẹgbẹ́ ṣẹ̀ríà dùnú ṣẹ̀ríà yẹn kò kàn wá à nídìí ṣẹ̀ríà wọ́n ní kí ni ìdájọ́ mùsùlùmí yẹn àkọ́kọ́ mùsùlùmí yẹn aláìmọ̀kan ni torí pé kí náà pè ní ṣẹ̀ríà ṣẹ̀ríà ni òfin ọlọ́run ìdájọ́ ọlọ́run ibi tá a ti máa mú ṣẹ̀ríà òun náà ní alùkùránì òun sọ pé kí wọ́n gbé ṣẹ̀ríà yẹn lẹ́jàrí ànídìí ṣẹ̀ríà ó ní kùránì lé ó sì ń kà á ó sì ń kírun ó sì ń gbà wẹ̀ ẹ́ ó sì ń pẹran léyà lára àwọn tó ń bẹ nínú ṣẹ̀ríà òun náà nìyẹn bẹ́ẹ̀ ni lára àwọn tó ń bẹ nínú ṣẹ̀ríà òun nìyẹn ọmọ rẹ̀ jalè òun bá wí òun ṣe wá sí fún lára tó ń bẹ nínú ṣẹ̀ríà òun nìyẹn ṣẹ̀rí ṣẹ̀ríà òfin ọlọ́wọ́ bá wọ́n pè ní ṣẹ̀ríà bẹ́ẹ̀ ni ó jẹ́ ìdásí pé àwọn kan àwọn olóṣèlú kan náà ń bẹ tó dásí pé wọ́n fẹ́ sọ ṣẹ̀ríà lẹ́nu lóòótọ́ àwọn kan láwọn lọ́ọ̀sì ṣẹ̀ríà nígbà kan bí ẹ̀ máa ń lọ́ọ̀sì ṣẹ̀ríà ni ẹ̀yìngbà tí èsì tẹ̀sùk wọn náà lọ́ọ̀sì ẹ̀ àì lọ́ọ̀sì ṣẹ̀ríà ṣẹ̀ríà orí ọkàn oríkèríkè ara wa inú ilé wa ní máa ń gbé kò sí mùsùlùmí kan tí ó lóun ò lo ṣẹ̀ríà ẹ̀ bá a ti lò ó ló lè jura wọn lọ òfin ọlọ́run tá ń pè ní ṣẹ̀ríà náà àmọ́ nínú òfin ṣẹ̀ríà òun náà ni ìṣe ìdájọ́ fún àwọn ọ̀daràn àwọn tí wọ́n kọjá àlà ẹni tó pààyàn ẹni tó jí nǹkan ní nǹkan ẹni tó jí ni gbé ẹni tó jíyàn gbé tó tún pa ẹni tó pààyàn tó tún gba dúkìá rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó fi ti má bá ní láti pọ̀ jàmáà gbogbo wa náà la kọ kiri yìí gbogbo wa náà la fẹ́ ètò máa ṣe rí àbẹ̀yẹn ni wípé ká fi tí Kùránì sọ ká fi ṣe ìjìyà lórí àwọn èèyàn bẹ́ẹ̀ ìtàn tún pè ṣe rí àníyàn jàmáà tó à ń ka kùránì à ń ta ńlẹ̀ torí ẹ̀ àwọn ìta ń pè ní ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́run òun nìyẹn so ṣẹ̀rí èdè ẹ máa pa gbogbo èèyàn rárá ṣẹ̀ríà kọ́ sádàrí ìjà ń lo ṣẹ̀ríà gbogbo àwọn olójó ń lo ṣẹ̀ríà láyé tó bá lọ wò wọ́n á rí pé ìfọ̀kànbalẹ̀ ń bẹ láwọn ìlú yẹn dùlú tí ò lo ṣẹ̀ríà lọ ìlú tó ń lo ṣẹ̀ríà láyé ọ̀pọ̀lọpọ̀ mọ́ fẹ́ lọ́bẹ̀ ọmọ yẹ Christian yíbò tó wà ní Saudi Arabia ọmọ yẹ wọ́n tó jẹ́ michael tó parí yunifásitì tíjáde bá fún ẹṣẹ́ tó bá fún ẹ ní employment tó wà sí arabia kò ní pẹ́ kúrò sáà dídò kíkú kẹ̀dá náà náà ń lò fún ẹgbẹ̀ sí kankan wọ́n sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ok dubai dubai náà ló ṣẹ̀ríà ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń lọ àti igbo àti mùsùlùmí ẹgbẹ̀ náà ló ń lọ bẹ́ẹ̀ so ìdáhùn ìṣẹ̀ríà ò nìyẹn bọ́ àwọn olóṣèlú kan wọ́n politicize àlámọ̀rí ọ̀rọ̀ yẹn torí ẹ̀ ló fi já sí pé ah, ṣẹ̀ríà dá dúró ọ̀rọ̀ ètò òṣèlú tọ́fẹ́ bí politicize ṣẹ̀ríà òun náà dádúró wọ̀ fi kankan jọ ara wọn ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́run òfin ọlọ́run ká pa á mọ́ sí gbogbo ọ̀nà òun náà ń pè ní ṣẹ̀ríà wọn máa wò ààlẹ̀ náà. náà announcement ẹ̀kan yẹn ìjọ sunday tó ń bọ̀ ni mo sọ ohun bọ̀ọ́dá ẹ̀fà àyà ni mo ní tuesday ẹ̀hẹ́ no payment astabula náà ìjọ sunday tó ń bọ̀ ká pàdé òsáàdì àsájú ní adégbóyè lọ́dọ̀ ọmọ ìyá sunday ló bá tó wá tẹ̀lé ni a ní àkọsílẹ̀ Allah na ìbéèrè tí ó wà nílẹ̀ tí a dẹ̀ gbà mí mọ́ báyìí bí a ká mọ̀ pa ń ṣèkì lórí fóònù àbí ká lọ bá wọn lé ìbéèrè tí olùbéèrè béèrè pé bóyá ẹni tí ó fẹ́ obìnrin yóò wá ní bàbá na ẹni tí ó fẹ́ tí obìnrin yẹn tó fẹ́ fẹ́ lóyún ọ̀ṣẹ́ kankan wọ́n ní bí bínú bá bẹ́ẹ̀rù bá kú àwọn ìrìnmọ́ wí àfinàbójú gbọ́gẹ̀dẹ̀ bá sì ẹ̀ṣẹ́ àfọmọ rẹ̀ pò tó tí bàbá tó jẹ́ wà líyù obìnrin bá kú àwọn tó jẹ́gbọ́n àbúrò bàbá ipò wọn ni láti bọ́ bẹ́ẹ̀ kí wọ́n dúró gẹ́gẹ́ bí bàbá tí ò bá sáwọn yẹn náà rárá àìmú ẹni tí ó fòbìnrin lọ́kọ̀ọ́ àìmú nídìílé ìyà nídìílé màmá rẹ̀ kò lọ bá wọn nínú òfin ọlọ́run ìdílé bàbá láti máa mú tí ó bàbá tẹ́ ń táàmù nínú ìdílé bàbá arákùnrin yẹ yóò lọ ṣẹ̀ríà court ṣẹ̀ríà court níkápá láti so wọ́n papọ̀ àbí kó lọ sọ́dọ̀ ìmáàmù central mosque àwọn náà níkápá àti lè so wọ́n papọ̀ kò jù bẹ́ẹ̀ lọ so wọn kàn ní wọ́n gbẹ́tọ̀ bàbá ẹ̀rọ sí màmá ẹ̀rọ sí ò ní anybody tó bá débẹ̀ ká máa fẹ́ra wa lọ ẹ má fẹ́ra yín lọ ṣìnánù wallahu a'lam وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته